ni àwọn ohun èlò tí a máa ń lò nígbà a bá ń ta eré ayò ní ọpọ́n ayò àti ọmọ ayò nìkan ni ó wà fún eré ayò títa ọpọ́n ayò àti ọmọ ayò nìkan ni a máa ń lò kí wá ni àǹfààní tí ó wà níbẹ̀ ayò títa máa ń múni ronú jinlẹ̀ púpọ̀ nítorí pé ìwọ tí o bá ń ta ọpọ́n ayò a kì í dédé kó odù tàbí kí n sọ pé a kì í dédé kó ọmọ ayò tó bá wà ní odù kọ̀ọ̀kan a máa ń a nílò láti lo ọgbọ́n a nílò láti ní ìmọ̀ a nílò láti ní òye kí ó tó di pé kí ni a kó odù kọ̀ọ̀kan tí wà ní ojú ayò kọ̀ọ̀kan tí a fẹ́ máa ta. òmíràn tún ni pé ó máa jẹ́ kí a mọ̀ nípa ọ̀rọ̀ tàbí ìtàn àtijọ́ nítorí pé nígbà tí a bá ń ta eré ayò yìí bẹ́ẹ̀ ni àwọn bẹ́ẹ̀ ni àwọn nǹkan a máa sọ̀rọ̀ nípa ìtàn tí ó ti ṣẹlẹ̀ nítorí pé ní ibi eré ayò títa ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ni mo wà níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni a máa ń sọ níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìtàn ni a máa ń sọ níbẹ̀ ẹnu wọn kì í dilẹ̀ bíi ti gúgúrú nígbà tí wọ́n bá ń ṣe kíni nígbà tí wọ́n bá ń ta ọpọ́n ayò bí ni wọ́n bá ṣe ń sọ tirẹ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́yìn ṣe kíni ló máa máa sọ tirẹ̀ ẹ̀rín àti àwàdà ó máa wáyé nídìí eré ayò ṣíṣe nídìí eré ayò títa ẹ̀rín àti àwàdà ó máa ń ṣe kí ni ó máa ń wáyé nídìí eré ayò títa. òmíràn ti ni wípé dídúró nídìí eré ayò títa ó máa ń yọni kúrò nínú ewu tí ènìyàn lè bá pàdé látàrí rírìn kiri ó máa yọni nínú ewu tí ènìyàn lè bá pàdé látàrí rírìn kiri àti pé nídìí eré ayò títa ènìyàn kò kí mọ àgbà tí àkókò lọ tàbí tí àsìkò lọ nítorí pé ohun gbogbo a máa dùn mọ́ni nígbà tí a bá ń ṣe. ṣùgbọ́n kí wá ní àwọn ewu tí ó wà nínú eré ayò títa ohun àkọ́kọ́ ni pé oríṣi ìwọ̀sí máa wáyé ní ìdí ayò títa oríṣi ìwọ̀sí àti èébú a máa wáyé nídìí ayò títa nítorí pé wọ́n máa kà sí bíi pé ẹ̀fẹ̀ ni wọ́n ń ṣe ni ṣùgbọ́n wọn kò ṣe kíni ṣùgbọ́n wọn kò ṣe ẹ̀fẹ̀ àwọn ẹ̀fẹ̀ àti àwàdà kan wà tó jẹ́ pé ẹ̀fẹ̀ akọ àti àwàdà akọni tó jẹ́ pé ó máa ń wọ́ni lákìyẹ̀mí ara oríṣi ìwọ̀sí ni ó máa wáyé nídìí ayò títa ewu mìíràn tí ó tún wà níbẹ̀ ni pé ó máa ń gbani lákòókò ó máa ń ṣe kíni ó máa ń gbani lákòókò.